شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ترى فتح المجيد شرح كتاب التوحيد في أنداك كان التي أكلوني ومن باب جاء في من لم في قول ما شاء الله وشئت àti wá ka hadithi alákọ̀ọ́kọ́ sọ́bákanáà àti ká ti atharu ibnu abbas náà ti hadithi ibnu abbas tálẹ̀ sọ fún ẹni tí ó ń sọ pé tí ọlọ́run àtàlẹ́ ìbá fẹ́ náà ni ó ṣe sọ ṣẹ́kọ̀ọ́ wọn náà tó wá lè alẹ́ rahmatullah wọ́n tó wá fẹ́ mú hadithi mi wá òun náà ju àwọn ìta ti kà síwájú rẹ̀ àmọ́ kà tó jẹ́ pé àwọn àlàyé bí ọ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ ìṣòro tó pọ̀ ju àwọn méjèèjì rẹ̀ lọ òun náà ni ti tòfẹ́yì. الحمد لله والصلاة على رسول الله قال المصنف رحمه الله تعالى وابن مجه عن الطفيل اخي عائشه لامها قال وعيتك عني أتنت على نفر من اليهود قلت إنكم لأنتم القوم لولا أنكم تقولون وزير ابن الله قالوا وإنكم لأنتم القوم لولا أنكم تقولون ما شاء الله وشاء محمد ثم مررت بنفر من النصارى فقلت إنكم لأنتم القوم لولا أنكم تقولون المسيح ابن الله قالوا وإنكم لأنتم القوم لولا أنكم تقولون ما شاء الله وشاء محمد فلما أصبحت أخبرت بها من أخبرت ثم أتيت النبي صلى الله عليه وسلم فأخبرته قال هل أخبرت بها أحدا قلت نعم قال وحمد الله وأثنى عليه ثم قال أما بعد فإن طفيلا رؤى رؤيا أخبر بها من أخبر منكم وإنكم قلتم كلمة كان يمنع كان يمنعني كذا وكذا أن أن أن أن أنهاكم عنها ولا تقولوا ما شاء الله وشاء محمد ولكن قولوا ما شاء الله وحده في مسائل الأولى مع عقبة بن بالشرك الأصغر الثانية فهم فهم الإنسان إذا كان له هوى الثالثة قوله صلى الله عليه وسلم أجعلتني لله ندا وكيف بمن قال ما لي من ألوذ من ألوذ بما ما لي ما ألوذ به سواك والبيت والبيتين بعدها نعم الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله ولي ولابن ماجه ولي الإمام ابن ماجه عليه رحمة الله ونصب حديثه عن التفيل لدى التفيل طيب أخي عائشة ọjọ́ ya عائشة رضي الله عنها لأمها أمني ní títí ìyá lọ́jọ́ dàwọn papọ̀ yẹn ni pé ìyá kan náà ló bí òun àti Aisha àmọ́ bàbá kan náà kọ́ ni ojú dàwọn papọ̀ kọ́ọ̀lì òun lọ sọ pé ra'aytuka anni ataytu ala nafarin min al-yahud ó ní òun rí lójú oorun òun kọjá ní ẹgbẹ́ àwọn Yahudi kan kult òun wá sọ fún wọn pé innakum la antumul qawm ikú ẹ̀yìn Yahudi èèyàn ẹ̀mọ̀ dá níjọ àmọ́ láì fi tó wà lára yìí ni pé lawla annakum taqulun Uzayr ibn Allah ẹ máa ń sọ pé Uzair ọmọ ọlọ́run ni kọ́ọ̀lù àwọn Yahudi náà wọ́n ni wọ́n á dáhùn lóhùn wọ́n náà sọ pé wa innakum la antumul qawm ipò ẹ̀yin mùsùlùmí náà ẹ̀yin náà máa dáhùn lawla annakum taqulun àmọ́ tó ń jẹ́ àwùrú lára tẹ̀yìn náà ni pé ẹ máa ń sọ pé ma sha Allahu wa sha'a Muhammadu ẹni nǹkan tí ọlọ́run àti ànábì tó bá fẹ́ kó ṣe náà ni yóò ṣẹlẹ̀ ó ní ìgbà tí òun rí táwọn Yahudi tán lójú oorun ó ní thumma marartu ala nasara òun tó kọjá lọ́dọ̀ àwọn nàṣọ́rọ̀ náà àwọn christian àìlá náfàrí mìnà nàṣọ́rọ̀ àwọn ìjọ kan nínú àwọn nàṣọ́rọ̀ fakult mo wá sọ fún wọn pé innakum la antumul qawm ipe ẹ̀yin nàṣọ́rọ̀ yìí ẹ̀yin náà máa dáa lawla annakum tó já burú yìí ni pé ẹ máa ẹ máa sọ pé anabi Isa ọmọ ọlọ́run ni kálù àwọn náà bá fèsì wọ́n ní la ìwà innakum la antumul qawm wọ́n ní ẹ̀yin náà èèyàn ìjọ tó dá àmàlẹ̀ yìí náà ní mùsùlùmí ni ó nígbà tó ń rí kíní ìfàlámà asbáṣẹ̀tù ìgbà tó ń tají akhbartu bí a man akhbartu òun sọ fáwọn tó yẹ kó ń sọ fún òun sọ fáwọn ọ̀kan ni ọ̀rọ̀ táà mọ́ ń sọ ara wa yẹ pé wọ́n ṣá Allah wa ṣá Muhammad sọ ìyá àwọn òun mọ̀ rí pé àwọn kan wà fi takò òun lójú oorun ṣùgbà tí ó sọ̀rọ̀ ẹ̀fà àwọn tó sọ fún tán wọ́n ni súnmọ́ àtẹ́yìntù nàbí ya sallallahu alaihi wasallam ẹ̀yìn báyìí ló ní sọ̀rọ̀ wá sọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam wá sọ ọ̀rọ̀ yẹn fún ipe ntí mo lójú oorun ni ó kọ́l anábì wá sọ pé al akhbarta biya ahadan tó sọ fẹ́nì kankan àbóòtí sọ qultu na'am mo ní bẹ́ẹ̀ ni mo ti sọ fún àwọn èèyàn o qal Tufayl ní wa hamidallaha wa athna alayhi anabi wa kó àwọn èèyàn jọ anabi dúpẹ́ fọlọ́run ó ń ṣẹyìn fọlọ́run yẹn ni pé tánà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò ṣe alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu. ثم قال أي بيان نجواني أما بعد هنا فإن طفيلا أنسر طفيل رأى رؤيا قل لك أخبر بها من أخبر منكم وصفا تصفون وإنكم قلتم كلمة أني ní ẹ̀yin ẹ máa ń sọ gbólóhùn tẹ́ máa ń sọ yẹn kádà wà kádà gbólóhùn báyìí gbólóhùn báyìí yẹn ni pé ẹ máa sọ pé ma sha Allahu wa sha Muhammadu ó ní kana yamna'uni ó ní wa innakum qultum kalimatan èyí máa ń sọ gbólóhùn kan tó ṣe pé kana yamna'uni kádà wà kádà tó ṣe pé àwọn kankan kankan ní kéde kí n sọ fún yín pé kẹ́ẹ̀dá dúró kẹ́dà wà kẹ́dà yẹn mo fẹ́ ká débi ṣọ́rẹ́fẹ́ rẹ̀ ní káfíwákà nkankan nkankan náà ni ò jẹ́ kí n máa kọ̀ fún yín kíkẹ́ máa wì má fàlẹ́ àtẹkùlù anẹ́gbẹ̀rẹ́tọ̀ látòní ẹ máa sọ gbólóhùn yìí máa wò ẹ máa وشاء محمد ẹmọ sọ bẹ́ẹ̀ náà pé tọ́lọ́wọ́ wá bá fẹ́ àti ànábì walakin ṣùgbọ́n qulu ma sha'a Allahu wahda ẹmọ sọ pé nǹkan tọ́lọ́wọ́ bá bá fẹ́ nìkan náà ni tí tí ó ṣẹlẹ̀ sọ ànábì sallallahu alaihi tọ́ ká padà sí ilé ṣọ́rẹ̀ sheikh abdulrahman hasan ali sheikh wọ́n ní ali tufail akhi aisha li ummiha wọ́n ní tufail tó jẹ́ ọmọ ya aisha tó pé ìyá lọ́dọ̀ àwọn papọ̀ wọ́n ní wọ́n tufail bin abdullah bin sakhbara tó ṣe pé ọmọ ìyá lọ jẹ́ fún lọ́dọ̀ ọjọ́ wọn àtàrí ìṣàjọ jẹ́ ọmọ ìyá sọ̀hábí òun náà jẹ́ sọ̀hábà lahu hadithun inda ibn Majah hadith rẹ̀ wà nínú sunan ibn Majah ma dhakarahu al wọ́n ní àlá tí tó fẹ́ ìlú láyìí àlá òdodo ni o torí pé kí ni àkọ́rọ̀ á Rasulullah ànábì gbà wọlé pé òdodo ni àlá yẹn ó túmọ̀ sí pé gbogbo àlá yẹn bá lá èèyàn ò lè bí ṣẹ̀sìn àbí tí ànábì sallallahu alaihi ń bá wà láyé tó sọ fún yẹn pé àlá yìí àlá ni tó bá jẹ́ pé ànábì ò sí láyé mọ́ gbogbo àlá tí yẹn bá lá kò sí tọ́kànyàn kéèyàn fẹ́ mu sínú ẹ̀sìn wọn ẹ̀rí kí irú àlá tó fẹ́ lò láyè irú ẹ̀ ni Abu Mahdura lòun náà lá tó wá bá ànábì sallallahu alaihi wasallam gbà tí wọ́n ń wá pípò ní ọ̀nà wo láti máa fi kóra wá jọ ohun wa mú àwọn ìmọ̀ràn oríṣiríṣi wá bóyá ká dáná tí a bá ti rí efi kárọ̀ pé àsìkò ló tó lò àwọn kan ní a sílẹ̀ ilé mo báyìí àwọn kan ní ẹjẹ́ ká máa lo aago tí a bá ti lo aago gbọ́ngbọ́ngbọ́ngbọ́n a mọ̀ pé àsìkò ló tó lò wọ́n ní ẹ mọ́jì ká ṣe bẹ́ẹ̀ wọ́n kárí pé wọ́n so irú àlá yẹn ó ti dòdòdò tó di pé kí ni ànábì sọ pé òdodo ni bẹ́ẹ̀ wá ní kọ́ wájẹ́ pé ànábì sallallahu ti wá lọ tán ó ti kú lẹ́nìkan wá lóun lálà kankan nígbà tó ń sùn lòun bá rí lọ́bá ní kó wọ́n ṣe wọ́n bá fún un lásàlátù wọ́n so gbogbo ẹni tó bá lè lórí kó ràpọ̀ olórí mọ̀láíkà jìbìrẹ́ lò ó ní ìdè láti sọpọ̀ fẹ́ lò torí pé àsàlátù yẹn ọlọ́dẹ fún anábì sallallahu alaihi wasallam láti ju ayé rẹ̀ láti gbà sí ní ayé rẹ̀ so kọ́dà kí ọlá lápá anábì náà ló tún wá ló wá fún mi pé sàlátù yìí máa kà á ìgbà tó wá wò ó di àsàlátù tí èyí ṣe sàlátù Ibrahimiyya òun ní láti kà á àwọn tó wá ṣe pé Ibrahimiyya náà ni ànábì fún ọ àhá oṣù lójú oorun ànábì wá ní tọ̀ máa ka sàlátù wá sàlátù Ibrahimiyya kò sí nǹkan kan wọn kà ń sọ náà ni ṣùgbọ́n gbogbo tánàfi tí ẹ̀bẹ̀ ilé lóhun orí lójú oorun tí nǹkan yẹn bá ti tapò nǹkan tó wà ń lẹ̀ nínú Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ọmọ pé nǹkan kìí ṣe aláàrínú aláàbú àṣetán náà lọ́wọ́ láàlá náà lọ́wọ́ báyà ní ojú oorun náà وهذا الحديث هنا وهذا هنا أنا عليه الصلاة والسلام أقرها رسول الله وعمل بمقتضاها النبي سي بالشيء فنهاهم أن يقولوا النبي وقفوا ipe ẹwọ́n ma sọ báyìí pé máa ṣá Allahu wa ṣá Muhammadun ipe ẹwọ́n ma sọ pé ìntọ́lọ́wọ́ àtàlẹ́yìn bá fẹ́ náà ni ó ṣe wa amarahum an yaqulu wọ́n pa wọn láti kẹ́ ma sọ pé máa ṣá Allahu wahda wíkẹ́ ma sọ pé ìntọ́lọ́wọ́ bá fẹ́ nìkan Sheikh Abdurrahman wọ́n ni wa hadha al wọ́n ni hadith ta sọ yìí takàtà yìí walladhi qablahu àti tó ṣàwájú rẹ̀ amarahum fi an yaqulu ma sha Allahu wahdahu oníkàmọ̀ sọ kí ma sha Allahu wahdahu oníkàmọ̀ wí tí wọ́n tó bá mú tí àlọ́ tí wọ́n rí ma sha fallahu pé ọ̀pá fáwọn rẹ̀ ma sha Allahu wahdahu wala raib ibnu ayẹni sheikh abdulrahman ni ada akamalu fil ikhlas eléyìí ló pé jù níbi ìṣàfọ̀mọ́ wà ábọ̀ ẹ̀dá àni shirk òun ló jìnà sí ìṣẹ́bọ min an yaqulu kódà ó tún dájú kí wọ́n sọ pé thumma sha'a fulan kí o tún máa lo súnmọ̀ kí wọ́n sọ pé ẹnì kankan fẹ́ nǹkan kan fẹ́ lọ ó dájú kí wọ́n ní láwáyánà tó fẹ́ wọ́n فيه تصريح بالتوحيد المنافي التنديد في كل وجه، al-tandid fi kulli wajhin wọ́n ní èyàn ti fi tawhid èyàn la tawhid èyàn fi rin lẹ́nu ìpé ọlọ́run nìkan ṣoṣo náà ló ní fífẹ́ irú tawhid yìí sì ni al-munafi al-tandid ló máa ń lé ìmú pẹ̀lú ọlọ́run yóò lè lọ fi kulli gbogbo ọ̀nà tí ìmú bá lè gbà wá wọ́n ní falbasir ṣíkì ní tó bá nílà káì yàtàrù lọ́fsì àlà maratibul kamal in tó bá ga jù nínú ipò pípé iná ni wọ́n máa ń sàlẹ́sà ńlá káì èèyàn in tó bá rí pé dáa jù náà ni máa ń mú ṣe àpẹ́kẹ́ máa ṣá Allah thumma fulan thumma wọ́n ní èyí wọn ò burú wọ́n ní àmáyí tó dáa jù wọ́n ní kí wọ́n ní ma sha Allahu wahdahu so wọ́n ní tó bá ń jẹ́ onílàkáì ní tó bá lọ dáa jù ní ma mú fi maqami tawhid wal ikhlas nípa tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid àti ọ̀rọ̀ al ikhlas ẹ̀wọ̀n bí wọ́n ṣe máa ń sẹ́sìn ní tó bá clear tó dáa jù náà lẹ́nu tó bá nìkan ṣe máa ń wá kí láti ṣe nínú ẹ̀sìn àmọ́ kí òní ẹ̀sìn bẹ́lẹ̀ náà mẹ́rin kò sí kankan so níbi tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ sincerity in tí ó dáa jù ní ẹ máa ń ṣe ẹ jẹ́ fún alápòjúwe kí wọ́n sọ pé kéèyàn ó wọ ṣòkòtò ipe tó bá wà ní òkè kókó ẹ̀ṣẹ̀ yàn tó pé òkè kókó ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ní kò sí tó burú mẹ́ a máa ń kó lókè kó wà ní àárín ojúgun kó wà ní àwọn àárín ojúgun tó pé yóò clear òun ló dájú ẹni tó bá jẹ́ tó lẹ́sìn sí tó nílá ká ìdàdà tí ó wù jù nù pé á ètí kò ní rú mi gẹ́gẹ́ tí ń ṣe gan lójú náà ní ṣe bẹ́ẹ̀ náà lápòjúwèé kí tẹ́lẹ̀ mi bá ń fa ọ̀rọ̀ ó ṣe nìkọ́ọ̀bù kò ṣe nìkọ́ọ̀bù ẹ mọ̀ rẹ lómi tẹ́ bá ní kí ló tó bójú yóò ní sí dandan ni yóò ní ntẹ́mi mú ni pé kì í sí dandan ntẹ́mi gbárùn kúrà ṣé kàlùbá ní gan ní ìsí dandan njẹ́ ọmọ wí nù so ẹ rí pé kò wá ní ṣe kí ni kò ní bójú so bẹ́ẹ̀ sì ni ẹwà rẹ lómi òun náà ní kìí ṣe dandan àmọ́wọ́ ògbò wípé wọn gbà pé dandan àmọ́wọ́ ògbò irú ìfi Sheikh Al-Albani ṣe rẹ̀ Sheikh Al-Albani gbà pé kìí ṣe dandan ní kéèyàn bójú àmọ́ Sheikh ní gbogbo àwọn ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn gbogbo wọn ni wọ́n ń bójú so kí eléyìí túmọ̀ sí ni pé kìí ṣe pé ṣíṣe yẹn gangan ni ìṣòro wọn ìdájọ́ òun làwọn fẹ́ fà jáde pé ìdájọ́ tó kílẹ̀ sáwọn lérí nǹkan yìí ni so ẹni tó wọ́n jẹ́ pẹ́ni tí ó nífẹ̀ẹ́ sẹ́sìn a tó kílẹ̀ sí méjì ah, sọ̀rọ̀ yàn kìí ṣe pé kí ní ọmọ wa ṣe kìí ṣe pé kò ní ṣe nǹkan yẹn ní àwọn àwọn ọmọ kìí ṣe kí láti dandan ní àwọn àwọn ọmọ sòrú yẹn tí wọ́n sọ nírú ẹ̀ ṣẹ̀kútẹ́ bá ní máa ṣá Allahu wahdahu àbíta bá ní máa ṣá Allahu wa ṣáà Muhammadu àbí máa ṣá Allahu thumma ṣáà fulan tó pé á ah, nǹkan tó ṣe yìí á ah, ọlọ́wọ́ba lójú kó ṣe àmá ó lo lágbájá ní sábàbí tí nǹkan yìí ṣe so kò sí tó burú mẹ́ àmá yìí tó oníkẹ́ oní máa ṣá Allahu wahdahu bí á ń tọ́lọ́ ń fẹ́ kó ṣe yìí náà ló ṣe ṣùgbọ́n náà ló mú ó fi tàwíìdì jòkó sínú ẹ̀mí yàn kò ní mú nǹkan kan tí ó dàpọ̀ mọ́ tàwíìdì nínú ẹ̀mí báyàn bí mùsùlùmí ṣe máa ń ṣe ẹ̀sìn nìyẹn قوله كان يمنعني كذا وكذا أن أنهاكم عنها wọ́n gbọ́lọ̀ tánàbí sọ pé nǹkankan báyìí báyìí ó ní ò jẹ́ kí n tí ìkọ̀ fún yín pé kẹ́ máa ń wí ọ̀rọ̀ yìí tẹ́ ń wí má wọ́n fi ba'di turuq wọ́n ní ọwá níbi àwọn ọ̀nà míì tí hadisi gbà wá wọ́n ní annahu kana yamna'uhu al-haya'u minhum ipe tí ò kó sọ fún wọn ni pé kọjú sáwọn èèyàn máa sọ pé ẹ má ṣe nǹkan báyìí má rìwáyà kan gbé wá bẹ́ẹ̀ wà bá dá hadha al-hadith alladhi haddathahu bihi Tufayl wọ́n ní lẹ́yìn àdísì yìí tí Tufayl wá ń sọ ọ̀rọ̀ yẹn fún ànábì àrùnkúyà ipé alátímọ́lá ni khatabahu sallallahu alaihi wasallam ànábì wá báwọn na ayan balighan ní kíkọ́ tó dógóngó yányá pẹ̀gbọ́dọ̀ wíbẹ̀ ma fàmẹ́zàlá sallallahu alaihi wasallam wọ́n ni ànábí o yẹ gbogbo yẹbùlóhùn ó ń fún wọn ní ọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn ó ń kọ́ wọn tọ́nà fi ní kí ìdẹ̀ra ọlọ́run ọba kó parí wa balaghal balaghal mubin anábí wá jẹ́ iṣẹ́ náà ti ṣẹ́wọ̀n tó yanjú salawatullahi wa salamu wa alayhi wa ala alihi wa sahabihi ajma'in ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run so indi wọ́n sọ bí ní pé anábi sallallahu alaihi wasallam ríwáyà mi wà tó ń sọ pé in tó fa tí n fi tí ma sọ fún yí ni pé èyí tí ìrẹ́wà haì èyí lọ́n pé kí n stop yí so àmọ́ yí tó rìnlẹ̀ jù ní pé èyí tí mo sọ kẹ́yìn yìí o là wà fáà mú torí pé ojú ò máa ti anábi sallallahu alaihi láti má ṣàlàyé nǹkan tó bá yẹ kó ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn so fi masail wọ́n ni wọ́n fi ì ẹjí ká parí rẹ̀ wọ́n ni wọ́n fi ì ma'ana qawluhu wọ́n lára rẹ̀ náà ni ìtumọ̀ ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ar-ru'ya salihah ipe aládáadáa juz'un ọjẹ́ ìpín kan min sittati wa arba'ina juz'an minan nubuwa nínú àwọn àwọn agbára tí ọlọ́wọ́n bá fi síbi ìjẹ́ ànábì tá bá pín sí ọ̀nà 41 aládáadáa tí àwọn mùsùlùmí máa ń ọ̀kan ni níbẹ̀ qult sheikh abdurrahman wá ní wa in kana ru'ya manam tó bá ṣe pé àlá ojú oorun fa hiya wahyun yuthbutu biha ma yuthbitu bil wahyi amran wa nahya òun ni pé àlá tí yẹn bá lá lójú oorun fa hiya wahy tó pé máa ń jẹ́ wáyìí yuthbitu biha yuthbitu biha ma yuthbit bilwahyi amran wa nahy yẹn ni pé yóò máa jẹ́ pé yóò máa ṣàfihàn yóò máa fi rinlẹ̀ ìtọ́lọ́n bá fẹ́ fi rinlẹ̀ nínú wáhì bákan náà yóò sì máa kọ̀ nǹkan tí ọlọ́run bá fẹ́ kọ̀ nínú wáhì tí aláyẹ bá wá fún annabi sallallahu alaihi wasallam àbí nígbà tí aláhùn bá wá fún ọ̀kan náà àwọn sọ̀hábà tó bá wá sọ fún annabi sallallahu alaihi wasallam tí annabi bá gbà wọlé nǹkan yẹn tó a pé nǹkan tí ọ̀dà kan ló lóníkà mọ́ ṣe máa jẹ́ pé nǹkan yẹn ọ̀dà mọ́ náà tó apé nǹkan dọ́dá ní sọ̀hábà yẹn bá rí tó ní ká máa ṣe ajẹ́ pé ọ̀dà náà nù tánàbí bá ti gbà tánàbí bá fi rẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́kọ̀ wá ní fi ìmọ̀sá ìlọ́nù wọ́n níbi báàbùta àwọn ọ̀rọ̀ ẹ̀sì wọ́n dá ẹbọ àtàníyà ẹlẹ́kejì torí pé ń tán fi náà dẹ́bọ̀ mọ̀ ní pé àwọn náà ń sọ fún ọwọ́ bá nábì wípé ẹ̀yin máa ń ṣẹbọ ànábì wa ní bóòlù àti ṣẹbọ ó láwọn èèyàn máa ń sọ pé ma sha Allahu wa shi'it ó wípé àwọn ìgbà tí bá ń ṣèfẹ́nú tọ́mì ènìyàn bá ń ṣèfẹ́nú yọ́ ma mọ̀ pé ìfẹ́nú lòun bá kì í náà lọ́n bá ní balil insanu ala nafsihi basira walau alqa ma'adira náà ni yorùbá náà ma ń sọ pé òkùnkùn ní yóò mọ̀ mọ̀ nínú ẹ̀mí ara rẹ̀ pé wàláhì ló fẹ́ ló lérí ọ̀rọ̀ yìí so iná ni àwọn ọ̀jọ̀gbọ́n yẹn nípa àwọn tó jẹ́ bí onílàkàyè ẹni tó bá mọ̀ nípa tẹ́bárí tó bá ń kọ́yọ̀ nípa àwọn àsàlébù dáwà so kọ́dà àwọn tó jẹ́ àwọn ní falsafa àwọn náà mú ọ̀rọ̀ yẹn àwọn tó bá jẹ́ bí àwọn philosophy nǹkan kan yẹn wọ́n máa ń bìlífù pé èèyàn sábà sọ̀rọ̀ nígbé kò ní gbọ́ kò ní sẹ́kẹ́ nígbà kéré sáàsọ̀ ti ẹ̀ in ti ń bẹ nínú ọ̀rọ̀ náà ni pé kíyàn ọmọ gbọ́ tó agbódòdó ni kọ́mọ gbọ́ tó bá ṣe pé irọ́ náà ni kọ́mọ gbọ́ náà ni tó bá gbọ́ tó bá agbódòdó ni fúnra rẹ̀ náà ló náà mọ̀ pé tóun gbọ́ yìí kí ni yìí ó sì kọ̀ọ̀mẹ́sì mi

ẹlẹ́mí lè máa wípé àwọn ah, èèyàn mọ̀ ní gbọ́ba yíwọ̀ kan sọ tó bá ti sọ ọmọ ènìyàn náà ọmọ ẹni tí ń gbọ́ náà máa náà ni wàlá iṣẹ́ rí ọ̀rọ̀ akúnlẹ̀ átẹ́ ásẹ̀kíníkan mo fi ọba tó dáyẹ búra àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí ní kààbá yìí ipé à nípa àǹkúnlẹ̀ kíyàn mo fi ọlọ́wọ́ bá búra rí ìrìn rí iye méjì rí nínú ẹ̀mí mi lérí rẹ̀ jọ́ mo ti bẹ̀rẹ̀ kí mo fẹ́ ṣe research lérí ọ̀rọ̀ kúnlẹ̀ yìí kí á kí náà ti ẹ̀ ń wí gan lérí ọ̀rọ̀ kúnlẹ̀ yìí ìrìn iye méjì rí inú ẹ̀mí mi gbogbo tó wá ń kó wá láyé láwọn tọ́láwọn tako ìkúnlẹ̀ lérí rédíò lérí kíní kan kódà kò tọ́ọ̀chì mi little bit rí torí pé kí ni ọ̀rọ̀ tó clear tó dájú tó clear ni ó wá dá mi lójú pé wallahi azim àtàndìvẹ́ndì nínú ẹ̀mí wọn àwọn náà mọ̀ mọ̀ pé àtàmà àtàmà làwọn ń tẹ káàkiri wọ́n mọ̀ nínú ẹ̀mí wọn pé àtàmà àtàmà làwọn kan ń ta káàkiri so náà ní tán bá ní pé àní ẹgbẹ́ àwọn tí ẹjọ jòkó kẹjọ wá sọ tí náà wá ẹmọ̀ wa gbọ́ irọ́ oríṣiríṣi wọ́n lè ní á ti pè wọ́n wọ̀ wá ní wọ́n lè ní àmọ́ wọ́n ní ẹlò ní àà ẹlẹ́ẹ̀tí pè wọ́n wọ̀ wá ẹtúnlẹ̀ tún mọ̀ wọ́n ìwòlẹ̀ oníkàmúnú méjèèjì so òun ni pé ẹni tí bá ń ṣèfẹ́ ẹnu òun náà ma mọ̀ pé ìfẹ́ ló lòun bá kìí kódà ń bí àwọn ọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí ìhun náà sòtó àì pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó bá ti ń sọ fún ọ pé nǹkan báyìí ọ̀dá sòun náà ma mọ̀ nínú ẹ̀mí òun pé á kí ni yóò sì bá mú lóòótọ́ o ọkẹ́ lè máa wò kó máa bá a lọ bódòdó ṣe rí nù ọlọ́wọ̀n ọ̀dọ́ mi ènìyàn lẹ́nu tó ṣe pé yóò rí n tó kílẹ̀ sí nínú ẹ̀mí rẹ̀ tí kí ni wọ́n wá ní dúró nínú ẹ̀mí rẹ̀ ọ̀yà lè máa ṣagídí àwọn ọmọ ọmọ náà mẹ́rẹ̀ pé gàgírí láti ń bá kàkiri ọ̀ afẹ́lẹ̀sà ẹlẹ́kẹta kọlù àjàẹ́lìtẹ̀ní lílá ìní dán anábi ní sọfẹ́ sọmí dígbákejì ọlọ́run ní fàkífà bí máa kọl sheik mọ́dà tó wábí wá ní pé kílẹ̀ wá fẹ́ sọ sẹ́ni tí ń sọ pé máàlì man alúzùbí inda hudusil hadithil muhimi ó ní búṣẹ́rí náà ó ní ya afdalar rusuli máàlì man alúbù bihi ẹ̀dàkùn búṣẹ́rí búrúdà ni wọ́n sọ wọn ní ṣékùn sọ yà yìí níkílẹ̀ afẹ́ sọ sí bàbá ní búrúdà búṣẹ́rí ọ̀rọ̀ ẹbọ tó kó síbẹ̀ bá mú sínú tíra búrúdà iná ni bẹ́ẹ̀ lùi búrúdà àwọn ẹnìkan wá lóhun há sí rí ẹ̀yẹ́ mú ẹ̀mẹ́dú ẹ̀mẹ́dú àgbàlagbà wọ́n mú apẹ́ káàkiri àwọn aga búrúdà yà ẹ̀ ẹ̀yà bá àwọn àdàmàdà ọmọ búrúdà lérí ni àà tí kùránì lọ wàmọ̀ lérí hùn ẹ̀dàkùn tí kùránì lọ háságbárí hùn so ibi tẹ́ kọ́nà ìmú àníjọ ọdún mọ́tò ní àwọn àgbà àbá kiri bá bá ka búrúdà ha ìwárà lọ rí <laughs> <laughs> so ma kíyàn ní pé máa lè ó ní ya afdala ya akramar rusul ó ní wọ́n ọ̀tọ̀ jẹ́ alápọ̀lẹ́ nínú àwọn òjíṣẹ́ ó ní máa lè man alóòzò bí i ó ní mi lẹ́nì kankan tí mo gbára lé o síwáàkà àfiwá nábì nìkan dákùn sí ẹ̀mọ́ gbára lé ànábì sallallahu alaihi wasallam ẹnu pé ma sha Allahu wa shit takò yìí tànàbí ni ẹ̀fẹ́ sọ mí dígbà kejì ọlọ́run ni ẹni pé ẹfẹ́ ma fi mí ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni ṣe wá wọn tí búṣe rí o kéèkò wọn nìkan o irú ẹ̀nà tó pọ̀ o ya Rasulullah khusu bi yadi fatadarakini wa anta abi anta ya mukhtar mustanadi ẹ̀wọ̀n mustanadi wọ ilé ìkẹ̀lẹ̀ ohun mọ̀múnkẹ̀lẹ̀ bí ẹnkan ṣe bá ń gbọ́ ìtumọ̀ orin òyìn ya pé ẹbọ tó kí wallahi lazim ẹbọ tí èsì ẹbọ díẹ̀ díẹ̀ ní bá ṣẹ́rí náà ló o mo fi ti ọ kọmọtúmọ tó ń sọ kọmọtúmọ tó ń wí ẹjẹ́ tó kọ fún yín bẹ́ẹ̀ ó ní ó ní ya Rasulallah ya sanadi ana fi anni wa fi nakabi ó ní wà nábi inú bànújẹ́ láńlá mọ́ wa ó sánú mi gbà mí aina Allah tó pẹ̀lọ́run ó sì mọ́ lò ó sì mọ́ jósì wọ́n ma jó sẹ́bọ̀ aláì àdéhùn bẹ nílùú ayé ìfà si àwọn èèyàn sì ń ṣe kí níyì wọ́n sì ń kú lérí rẹ̀ bẹ́ẹ̀ lérí ẹbọ ẹ̀dàkùn kí ní ìyàtọ̀ pẹ̀lẹ́ ní pé Ògún àti Ọbàtálá so ẹwọ ẹnu tán wífà nẹ́bí sọ̀lọ́rọ̀ sálàmù lásán tánàbí káì pé ma sha Allahu wa Muhammad ẹgbọ́dọ̀ wíbẹ̀ ma láíláí so bó ṣe wà lóríṣiríṣiríṣiríṣiríṣi nù tí bá ń tú orin látòkè kanlẹ̀ ni wọ́n pé hé sẹ́bọ̀ ní ló tó báyìí náà kò mọ́ sáńsà ló fún wa ṣékù tó wá ní wàlbẹ̀ìtẹ́yìn ní ba'dahu wọ́n nílé méjì kan ilé orin méjì kan tó tẹ̀lé tó ní ما سامن الدار ضيما واستجرت به إلا ونلت جوارا من ألم يضرب ó ní ìgbà ò ní fi ìnira ó ní ìnira kankan ò ní bá wọn nínú gbà wastajartu bihi kí wà lọ́dé sáájì ànábì ó ní tí ìnira bá bá tó ń bá sáájì ànábì tí bá képe ànábì illa waniltu jiwaran ní sì rí àbáyọ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so ẹwọ ọ̀rọ̀ ẹbọ so náà ni tẹ bá rí ilé kéwú tó bá náà ń kọ́ mọ ní búrúdà ń bẹ́ẹ̀ ẹ̀wọ́n ni wà inna min júdìka dúnìyà wà darrataha wà min ulúmika ilma al-lawhi wal-qalami ó ní wà min ulúmika ó ní inú mọ̀ tí wà nábì máa ó ní wà iná min júdìkà ó ní nínú tí wà nábi fi tọrẹ àdúníyà ayé wà nábi lọ láyé wà dọ̀rọ́ta ha wọ́n lọ tó ní igbákejì ayé ìdàkejì ayé kí ni ìdàkejì ayé alkiyama wà mí ní ìlúmìkà ó díẹ̀ nínú mọ̀ rẹ òun náà ní ilmọ̀lọ́wì gbogbo ìmọ̀ tí ń bẹ nínú lọ́wù mahfuz wal àti gbogbo tí kọ́lámù kọkalẹ̀ ọ̀pọ̀ ànábì gbogbo ẹ̀ lọ́mọ ẹ̀wọ̀n kan sọ ọlọ́mọ bá sì ló mọ kí ni ọlọ́mọ tí bẹ nínú lawhil mahfuz ọlọ́mọ tí kálámù kan ànábì sallallahu alaihi wasallam ọ̀mà ó tún sọ̀kan náà kí náà tó fi kún ó tún ní in lam ọba ti gbà wọn lè lálùkìyàmà in lam yakun fi ma'adi ó ní tí wà nábi tó bá sí níjọ́ gbé ìdàlùkìyàmọ̀ kọ́ jẹ́ pé áàkìdán bí ẹ̀dí wọ́lọ́gbọ̀wọ́ mi ẹ̀wọ̀ bí tí kábàrà náà ti mú ti ẹnu ó ní tí ó ní tó bá di àlùkìyàmọ̀ tí wà nábi ó bá ti gbọ́wọ́ mi tọ́ ẹ̀yà mọ̀ pèmí sanabi sallallahu alaihi wasallam kì í gbọ́wọ́ yẹn ní omi alqiyama ìṣìpẹ̀ lànàbì sallallahu alaihi wasallam máa ń ṣe kódà ìṣìpẹ̀ yẹn gan ọlọ́run anábì ó tún gbáyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba ni anábì ó gbáyọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ni kódà anábì yọ̀ǹda rẹ̀ anábì ó forí kanlẹ̀ síwájú ọlọ́run yọ pẹ́ lọ gbáà bàtó bá ọlọ́run ọlọ́run ni ọyá ń dé jalla jalaluhu azza wa jalla anẹ́bí ní ọ̀gangan ní sọ pé máa forí kanlẹ̀ níwájú ọlọ́run báyìí tí n bá forí kanlẹ̀ ní òun tó wá wọ́n wọ́n yìí mú ni rabbi kelmatin uthni biha ala Allah níwà ọlọ́wọ́ akọmi láwọn gbólóhùn kan tó ṣe pé wà fi yìí tí bá wá ìṣfà tó ṣàfà ọ̀yá mọ́ ìpẹ̀wó lọ́fẹ́ ṣe kí n gbà lọ́wọ́ rẹ̀ sọ̀yìn wá ní ànábì kankan lẹ́yìn tí ẹ̀ ń ṣe kí ni kọ́lá tí wọ́n bá fẹ́ sọ pé ànábì jẹ́ kí n rí ìpè ànábì ọlọ́run lèyàn ọbẹ̀ pé sallallahu alaihi wasallam kó kàn mí ọ̀rọ̀ yìí ẹlòmílẹ̀ mọ́ ní wọ́n tó lé ànábì òtún ní tí ń sọ yí dáadáa níta ń sọ ni pé èyí ó bẹ ọlọ́run ọba pé ya Rabb tọ́lọ́run ò jẹ́ kó rọrùn fún mi yọ̀ǹdé kí ìyọ̀ǹda ìsìnkú ànábì sallallahu alaihi wasallam kó lẹ́tọ̀ sí mi kìí sànábì lọ́mọ pé pé ya Rasulallah sí pẹ̀mí irú ni sọ yìí kò sí rí ẹ wà á ń ta àbí wọn ni bàbá mi gbọ́dọ̀ anábì ti bí ọ ma kana muhammadun aba ahadin min rijalikum rí gbá kùránì wọ́n mọ̀ fi rí gbá kùránì ni so wani anta ya mukhtara mustanadi wa mukhtar wa yanku wa annabi kullun sa annabi ne mukhtar àwọn orúkọ tí ò nílẹ̀ mustanadi wọn ni mo fara ti wà ilé ìkẹlẹ̀ yóò mẹ́mọ̀ kọlẹ̀ ní lónìí wọn náà ni mo darí gbogbo alámọ̀rí ayé mi wá bá ẹ̀dàpọ̀ kí ni yàtọ̀ láàrin àwọn tó ń pe jésù pé jésù wọn ni mo fẹ̀mí tì jésù lòun fẹ̀yìn tì tẹ́rí wà láì súfí pẹ̀lú jẹ́ àwọn kírísítẹ́nì tọ́bi yàtọ̀ síra wọn ah nǹkan súfí àti kírísítẹ́nì nkẹ́kínkínní ni wàláyé tó bá jòkó tó wà lè tó wà lè wo àwọn kírísítẹ́nì tẹ́sọ́ àbẹ́ tó bá lọ lè wé wọn sẹ́kẹ́ primary school lè náà mọ́ lọ wọn pọ̀ jésù láwọn fẹ̀yìn tí mo fẹ̀yìn tí mi ò lè ṣubú ẹwọ kí ló fi yàtọ̀ sí ya Rasulallah kò sí fi wa anta anta ya mukhtar mustanadi wa ilayka al-yawma munkalal wàláyé dédé túmọ̀ rẹ̀ nú ọlọ́run lè mú fẹ́yìntì alladhina الناس lahumu an-nas inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana faqalu hasbunallah wa ni'mal wakeel so aya tó clear jù ẹ̀wọ̀n tó lẹ́lọ́mí lè máa sọ pé ẹkẹ́kẹ́ pé wọ́n ma ní wọ́n ṣẹbọ wọ́n ṣẹbọ ẹbọ ni ó tí ó dá ló pọ̀ ń sọ́lọ́mọ́dá ṣàánú fún wa bá lọ́n kó bá fi òdodo yìí kọ́lọ̀n kó jẹ́ kó yé wọn o kó jẹ́ kó yé wọn o náà bí Sheikh Muhammad Abdul Wahhab alayhi rahmatullah wọ́n sì mú àlàyé ọ̀rọ̀ yìí wá nìyẹn wọ́n ni arrabi'a wọ́n ni ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn ẹ̀kọ́ tàrí wọ́n ni hana hadha laysa min ash-shirki al-akbar li qawlihi yamna'uni wa kadha wọ́n ni tánàbí sọ yìí ipe mashallah wa shit wọ́n ní ẹbọ kékeré ni kò kí ń ṣe ẹbọ láńlá torí ń bàtà níbi sọ pé nǹkan báyìí báyìí òun ní ń kọ́ dé mi ní ò tí jẹ́ kí n sọ fún yín tó tó apẹ́ bọ́lá ńlá ni ànábì ó kọ̀ fún wa so ẹ̀rí pé sọ̀lá yìí náà pé nǹkan báyìí báyìí tí ń kọ́ fún mi ni pé wà yí ò tí wà náà ni nam al-khamisa anna ru'ya saliha min aqsamil wahy ipe tí wọn ẹni pé tó lálà tó jẹ́ àlá dáadáa aláàrí ara wáhìí ni subakana alkhamisa ẹlẹ́karùn-ún asádìsẹ́ ẹlẹ́kẹfà aná akọ́tẹ̀kúnù sábàbàn lè ṣẹ́rẹ̀ ibadal ahkam yẹni pé àlá a máa jẹ́ okùnfà láti fi ṣe àwọn òfin ẹ̀sìn míì yẹni gẹ́gẹ́ bí rúta kalẹ̀ pípé so nípa ojú oorun náà ti náà ni ọlọ́run ti ní kí ẹ̀ńtọ́lálà ó mú wá irú eléyìí náà bẹ́ẹ̀ náà ni wọ́n ti mú wá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó ń jẹ́ àwọn nǹkan tí sọ̀hábọ̀ ń tánà yóò sì ní pé bẹ́ẹ̀ ni aláàrẹ̀ tọ́ láì òdodo ni so ní ojú ayé ànábì ni o ẹnìkan gbọ́dọ̀ dí lónìí kó lóun lálà kọ́ wá ní aláàwọn ti di ẹ̀sìn kò dẹ̀ sin ó so ìyẹn fàlá ẹ wà rí pé àwọn onísúfì yìí ọ ń jẹ́ sọ́ọ̀sì láńlá kankan nínú táwọn onísúfì máa fi ń sẹ̀sìn àlá sọ́ọ̀sì ńlá ni tí wọ́n fi ń sẹ̀sìn ẹnìkan gbà kan olóhun di gọ́ọ̀zù ládùúgbò wáyà yìí náà ni olóhun di gọ́ọ̀zù ní mo wá lọ lè bá ń gbà wọn pé àfá ìwúlẹ̀ rí tẹ́fílẹ̀ di gọ́ọ̀zù ó ní aláì náà ní kóhun lálàá náà ni gíwà bára mi lérí ẹsẹ funfun wọ́n wá ní ìwọ̀n gáúzù wọ́n gáúzù àwọn èèyàn náà tó wá tó ń la bẹ́ẹ̀ ẹwàlá ẹwàlá sómi ìpẹ́tọ̀ bá kọ́lé lálàpọ̀ kọ́lé ọ̀ lálà yìí ń rí àbí ó sì lọ lé gbálé ó ń lékọ ní ilé tó jọ lè mi so ọ̀rọ̀ ẹ̀sìn lámọ́ ń rí ààbò ṣíṣe fún èyàn lè lára pọ̀ wọn ra mọ́tò ní ṣe pé wọ́n ra mọ́sù wọ́n ra fẹ́ńsà kọ́ wá lọ́rọ̀ ẹni tó ní fẹ́ńsà àbẹ́ntọ́ kọ́ wá ní fẹ́ńsà mi kọ́ wá gbà so àmọ́ tó bá lára pọ̀ òun di òun di góòsù lójú oorun òun gẹ̀ẹ́sẹ̀ òun di wòlíì yóò àmọ́ ẹni gé mo di wòlíì rẹ̀ nínú tọ́ba so omi tí mo mọ̀ pé irọ́ náà ni wọ́n bá kì sọ́nà kọ́mọ́ ṣe àṣánú fún wa náà masabada náà bismillah rahman rahim babun masabadahara faqad aba allah وقول الله تعالى وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون وفي صحيح في صحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار وقول, وقول الله قال العماد بن كثير في تفسيره يخبر تعالى أن عند هدية الكفار ومن وافقهم من مشرك العرب في إنكار الميعاد وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر ما ثم إلا ما ثم إلا هذه ما ثم إلا هذه الدار يموت قوم ويعيش آخرون وما ثم ميعاد ولا خيامه فهذا يقوله مشرق العرب المنكرون للميعاد ويقوله الفلاسفة الإلهيون الإلهيون منهم وهم ينكرون البداءة البدأة والرجعة وهم ينكرون البدأة والرجعة وتقول الفلاسفة الدهرية الدورية المنكرون للصانع المعتقدون أن في كل ستة وثلاثين ألف الفصل سنة يعود كل شيء لا مقال لا مقال عليه وزعموا أن هذا والتكرر مرات لا لا تتناها نعم آه باب من أطفى بر إنه ترى فتح المجيد nípa àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà yẹni mùsùlùmí máa ń dì sẹ́mì tó ṣe pé òun ní ọmọ wa ṣokùnfà àwọn ọ̀rọ̀ tí ó máa jáde ní ẹnu mùsùlùmí ibi tí sheikh muhammad abdulwahab alayhi rahmatullah ibi tí wọ́n tún fẹ́ fi kọ́ wa ní ẹ̀kọ́ níbi báàbù yìí òun náà ni ọ̀rọ̀ nípa man sabba dahra wọ́n mú báàbù yìí wá gẹ́gẹ́ bíi pé bí káníkan mọ́ wáyé gẹ́ bí khabar ipe ẹni tí ó máa ń bú ìgbà faqad adalla ẹniyẹn ó ń fi ara ní ọlọ́run ní ẹni pé ń ṣe aburú fọ́lọ́run ẹni tí máa ń bú ìgbà ẹniyẹn ń ṣe tí ò da pẹ̀lú ọba tó dáa aya al-Qur'an tí sheikh kọfí sẹ̀rí òun náà ni wà kọ́ọ̀lù ọ̀rọ̀ àwọn kèfèrí ni wọ́n nínú òṣìṣẹ́ àwọn aláìgbàgbọ́ wọ́n máa sọ pé ma hiya illa hayatuna dunya wọ́n ni kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ ju pé ìṣẹ̀mí ayé iná láwà lọ namutu wa nahya à ń kú àti tún bẹ́ẹ̀ àmọ̀rá àwọn èèyàn kan mọ̀ kú àrípa àwọn èèyàn kan mọ̀ wáyé wà máa yuhlikuna illa dàhàrù kò sí nǹkan kan tí ń jẹ́ ká mọ̀ kú ìgbà lọ ìgbà ní ń pa wá ó ní ìgbà ó náà ní ń pa wá ọlọ́wọ́ ni wà ma lahum bi dhalika min ilmin nǹkan tó ń sọ yẹn ìsọkúsọ ni ò ń ní máa ń parẹ́ o in hum illa yadhunnun wọ́n kàn ń sọ wọ́n kàn ń rò ní mòròmòrò ní ń dààmú wọn fi sahih nínú àdísí ọ̀nà oh ẹjẹ́ kí ara dúbà yẹn ká padà síbi ṣarhi àdísí yẹn wọ́n ni qala al-Imad ibn Kathir fi tafsirihi ibn Kathir sọ báyìí inú tafsiri wọn ipe yukhbiru ta'ala ọlọ́wọ́ bá ń fún wa níròyìn ani nípa àwọn tó ṣe pé ìfi ọ̀rọ̀ tì sínú ìgbà àwọn tí wọ́n jẹ́ kèfèrí wà máa ń wá fápọ̀ ohun àtàwọn táwọn náà bá tún gbà bẹ́ pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ ìgbà yìí ni ọ̀dá mímú ṣirikílà arab náà tó wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ náà àwọn lárúbáwá fi inkaril ma'ad tí wọ́n tako ẹ̀lmẹ̀áàdì pé alkiyamọ̀ wà wọ́n láwọn ọgbà tẹ́ bá ní à kúkúta wá ń kú nǹkan mú là ń lọ ní irọ́ ìgbà akẹ́kù ní inú ayé lásán ni ayé ní ń pa wá tá bá ti kú àwọn mí ò tún wáyé ayé ò tún ni ọlọ́wọ́n ni wọ́n mọ̀ sọ pé máa ń yíya illa hayatuna dunya wọ́n ni ayé yìí náà ní ìsẹ̀ kò sí nǹkan jùpá àwọn ẹ̀láyé lọ namutu wa nahya à ń kú à sì ń bẹ ayé à ń bẹ wa ma yulikuna illa daha kò wá sí nǹkan tí ń jẹ́ ká kú ju ìgbàlọ ìgbà ní ń pa wá yẹni pé ma thamma illa hadhihi dahr yẹni pé kò sí nǹkan kan lẹ́yìn pé ayé tá wọ́n wà man thamma ma'ad wala qiyama kò sí mi'ad kò sal qiyama kankan kò sí pé ọlọ́run jíwa padà wọ́n ni wa hadha yaqulu mushrikul arab àwọn ẹlẹ́bọn nínú alárọwá náà ma ń sọ bẹ́ẹ̀ al-munkiruna lil ma'ad àwọn tí wọ́n tako al-qiyama wa yaqulu al-falasifa àwọn falsafa àwọn philosophies àwọn náà ma ń philosophers ni al-ilahiyun minhum àwọn tó ṣe pé wọ́n ní ọ̀rọ̀ nípa ọlọ́run làwọn máa ń ronú sí tàwọn ike nípa ọlọ́run náà làwọn ń ronú sí wọ́n wà ní wa ń yunkiruna al-bad'ata war-ruj'a wọ́n ní eh, kò sí pé nìkan lọ́dọ̀ ẹnìkan sáyé lẹ́yìn náà ní padà lọ́sọ́dọ̀ ẹnìkan kan táwọn rò sínú wa al-falsafa al-falasifa ad àwọn tí wọ́n jẹ́ àwọn falsafa tó ṣe pé ayé láwọn máa ń fi gbogbo nǹkan tì sí wọ́n ni almunkiruna lis-sani wọ́n ni kò sẹ́ni tó dáyé fáyé kan dáwà rẹ̀ náà ni almu'taqidun àwọn ládìí ọkàn ikú anna fi sítàtí wa salatina kí tó bá ti di 36,000 years every 36,000 years ya'udu kulli shay'in ila ma kana alayhi gbogbo nǹkan tó padà wá sí bíbí ó ṣe wà ẹni pé sẹ́ni gbogbo nǹkan sí rí nínú yìí tó bá tún di 3,300 àbí 36,000 years nǹkan yóò tún padà wá ṣùgbọ́n ní táwọn gbàgbọ́n táwọn nù ẹ̀wà rí tẹ́yàn bá bí wọ́n kíta ló ti lò 36,000 years tẹ́ rírí tó fi di pé 36,000 kan ti sojú yín ni lẹ́fẹ́ tó wá rí pé wọ́n di 36,000 kan nǹkan padà wá síbẹ̀ omi mì pé irú ẹni tí ó bá sọ́rọ̀ eléyìí 36,000 méjì ti gbọ́rọ̀ sẹlẹ̀ lójú rẹ̀ so so náà ni gbogbo àwọn eh, tọ́mọ ní eh, kíní kan ẹ̀yìn eh, àwọn discovery àbí kọ́mọ ní àwọn ẹ̀yìn nínú àwọn ń pẹ́lá àwọn kíní kan tí wọ́n ní àwọn theories theories theories theories theories irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni ní àbíkí sọ pé irọ́ lọ́pọ̀lọpọ̀ rẹ̀ tó láwọn theories mi mẹ́tò pé èèyàn náà lè wò pé ah ok ok ah, theories yìí ó tọ́ mọ̀ ni bí àwọn tó bá ń ṣe bí education ni àwọn education ní sìn àwọn theories kan mẹ́tò ní Pavlovian experiment theories wọ́n ní kí wọ́n ní wọ́n mẹ́kúté wọ́n sì kíníkà wọ́n salivate wọ́n salivate wọ́n sì kíníkà so tí ẹ̀nà bá wò experiment yìí theory yìí ó wà ṣùgbọ́n àwọn tó máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ kìíní kan àbí ìnàkí lọ́kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ àwọn ẹ̀bí wọ́n gín bolẹ́ ti rí ẹ̀yàn ọmọ ìnàkí so gúrò àwọn kan báyìí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ gbà so èèyàn gbọ́dọ̀ gbárùn yẹn gbọ́ ẹlòmí sì gbàgbọ́ ẹ̀bẹ̀ pọ́lọ̀ lọ sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí yóò mọ̀ wá yóò mọ̀ lọ yóò mọ̀ wá yóò mọ̀ lọ kò lè tán fakabarul ma'qul ẹni pé wọ́n gbé agbára fúnla káì wà fakadhabu al-manqul wọ́n pe ẹ̀rí tó wá látinú al-Qur'an wọ́n ni kò sí nǹkankan tí ń pa wá ìgbà ní ń pa oníkálukú qala Allahu ta'ala ọlọ́wọ́ tọ́lọ́ ẹ̀ka sọ báyìí wa ma lahum bi dhalika min ilmin olúwa ní tán sọ yẹn wọn ní máa ń pẹ́ in hum illa yadhunnun wọ́n kàn ń rò ní wọ́n kàn ń rò ní. àbírú àwọn àfìsínà gbogbo bùkátà wọn ni ma ń pààyàn bùkátà ń ọmọ ń ìyàwó náà ni ma ń pa àwọn ọkùnrin ẹ̀rí tẹ́ẹ̀nà ẹ̀yìn òrí pé àwọn ọkùnrin ma ti ń kú bẹ́ẹ̀ wà rí àwọn yáhùn àwọn wà sẹ́kù lọ gbá kátàkátà lọ ń sọ ó rí bàbá arúgbó rí àwọn arúgbó tán bẹ̀tá tí ìyàwó wọn ti kú lọ ọ̀rọ̀ àwọn èèyàn sòrú àwọn ọ̀rọ̀ báyẹn ó bí wọn pé sí ọlọ́run ló wíbẹ̀ fún ọ sánàbí ló wíbẹ̀ fún ọ tó ló ti rílẹ̀tì ẹ̀mọ́ ikú ó ti ní ṣe pẹ̀lú ọ̀nà ọlọ́run kọ́ wá ní ẹ̀rí gbogbo àwọn bàbá tán àwọn ọkùnrin máa ń kú jù ẹ̀yìn òrí ni so irú àwọn nǹkan bá ń kọ́ wá ní kí ló fà tó akọ́bá tẹ̀ ní àwọn ọkùnrin ní ń kú jù pé àmọ́ tọ́ ọ̀nà ọlọ́mọ nǹkan ti ń fa òun àbí kó dá ọ̀rọ̀kọ́rọ̀ lè ń sọ o so yatawahamun wa yatakhayalun yẹni kan kan ń rò wọ́n sì ń fi làákà yìí yà fún ara wọn lọ́nà fi ní inhum illa yadhunnun àwọn ẹni wọ̀nyí wọ́n kàn ń tán rò ní wọ́n sọ jáde kò bẹ́ẹ̀ so inshallah wọ́n tún ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ nípa ìgbà ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé tó kálukú náà máa ń sọ ìgbà ìgbà yóò dáa so inshallah akọ̀ tí wọ́n lè rẹ̀. ọlọ́run bá kí ó ṣe nírọ̀rùn subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk What is Islamic perspective on abortion? On uh, abortion. Abortion. wọ́n ní kí ni ìdájọ́ tó wà fún kí èèyàn máa ṣẹ́yún tó oyún ṣíṣẹ́ aburú lánlá ni kódà bẹ́ẹ̀ mi ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́lẹ́ rẹ̀ kí èèyàn lóyún kí ó sì lọ lè ọlọ sí tó ń ni pé ọdọ lójú pé ọmọ ọkọmọ ní ń bọ̀

ipa àwọn kan bẹ tó pé àwọn wá káàkiri tí wọ́n rí so lẹ́yìn náà o tó wá tó ronú pé bọ́yá èyí tó bá sẹ́hun kò sí mi fún ọmọ so gbúrú àwọn kan yẹn náà ni tí wọ́n bá ti aláì tí fojú ẹ̀sìn owó gan so káwá ní ká tó wá fi ojú ẹ̀sìn owó so ó burú ẹ̀ṣẹ̀ láńlá ni kí ọmọ ẹ̀ṣẹ̀ òun gbó tó séjì tó léwu kí oyún rẹ̀ wà gbogbo stages tó lè kó wà ṣèwọ́dọ̀ lóun fẹ́ ṣetán láti pé òun fẹ́ ṣe oyún ìtumọ̀ rẹ̀ ní pé ẹlòmílẹ̀ ní ẹ̀rùn tó bá ti wà ní kóṣù mẹ́rin wà ní kóṣù mẹ́rin ní ọmọ ọ̀sẹ̀ ọ̀gbọ̀dọ̀ sẹ́ ọ̀ tó bí kó wà bí ọlọ́run bá ṣe ní kó wà náà ni ẹ̀kọ́ lọ́wọ́ bá ń sọ àwọn afásímọ̀ fi ń ṣẹ̀rí pé gbàtọ́nà ní wà ìdẹ̀lmọ̀ òdẹ̀tú so ilẹ̀ bí ayé zambin kutilet so pé kọ̀dá kí wọ́n máa ṣẹ́ oyún ó burú bí ẹn pé ń gba ẹ̀mí tó fẹ́ wáyé náà yẹn ń gbà so kí ló ń tó bá ń ṣe nǹkan báwọn ọ̀yà jìnnà sí i tẹlifílẹ̀ àmọ́ ní ẹ pé sáà fòyúnlẹ̀ fún ọmọ yìí ni ọmọ tọ́lọ lè pàdé ọkùnrin ẹ fòyúnlẹ̀ fún kójọ sẹ̀sìn ọmọ tí ń lọ léwe ọmọ tí ń lọ léwe wọ́n ti rọlé tí lọlé ọkùnrin káàkiri so n tó lè mú ẹni tí ó ní pé kó ṣe ẹni sọ pé ọ́sẹ́yún ẹ̀kọ́rẹ̀ ẹni sọ pọ́ sẹ́yún bóyá rọ ẹni ẹni sí ó wà lé ọkọ ọwà lóyún bóyá àwọn medical doctor náà sọ pé ah oyún yìí o ẹ́ ipe ẹ̀hẹ́n ipe ni àbíkẹ́ ni pé oyún yóò tí ọ̀dà ni yóò ní ìdíyàwó yá yóò ní ẹ̀mí ẹni yẹn la pé káwọn àbọ̀tẹ̀ sàn náà ní tí wọ́n sọ lẹ́yìn ni pé kẹ́lẹ́ mọ́ agbe kọ́ mọ́ agbe lọ bẹ́ẹ̀ náà tí dókítà wa sọ pé akíní yìí ní ìdí ká ká ká ṣe nǹkan kan pẹ̀lú rẹ̀ ẹ̀ náà irọ́ irọ́ ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ ní ká sọ irọ́ nítorí pé yóò bá jẹ́ fìtínà àmọ́ pé kèsè ké reason kan tó sí báwọn ni ọya kẹyìn tí ìsìtàn ìlọléèwé lọ́wọ́ àbí ọmọ yìí kéré àbí gíní kan gúrú náà dandan yìí nínú is excuse o is excuse rárá kí wọ́n lórí àwọn medical doctor wọ́n ṣàlàyé fún ọ tí obìnrin jẹ́ wàhálà fún ẹ̀ so wọ́n lọ àìlọ náà olùgbẹ̀wọ̀n ni what is the fatwa of the faith of scholar of his scholar What is the effect of salah in which the Imam initially leading the salat? Imam initially leading salat and recited Surah Al-Fatiha and recited another surah before his ablution God's fight. And the new Imam started his own recitation from Fatiha, making need to the recitation. wọ́n ní pé kí ni ìdájọ́ imam tó ṣe pé àlùwàlá rẹ̀ já tí ẹlùmí wá bá tẹ́lùmí náàbà rẹ̀ tẹ́lùmí ẹlùrọ́pù rẹ̀ sòtó náà tó wá tó bẹ̀rẹ̀ kẹrà ní pé pé imam ti kíkẹrà kan tó pé ṣèkèjì kí wọ́n ti a tọ́jú apẹ́ ni ọba mọ̀ pé wọ́n ti ka bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń lọ tó kà kò sí nǹkan tí ó ń ṣe tí wọ́n mọ̀ wọ́n àìlẹ̀ náà. olùkọ́ni assalamu alaikum wa rahmatullahi ǹjẹ́ ó ṣe ọ̀rọ̀ yàn fún obìnrin kí ó kí ìrìn jákè lásìkò magrib nínú ilé ọkọ rẹ̀ tàbí ilé obìnrin àwọn náà máa kírun gẹ́gẹ́ bí ọkùnrin tó ń kírun ni àti tó bá ṣe pé nǹkan kan bẹ tí ó bá jẹ́ ìdíwọ́ irú obìnrin tó bá wà nínú ilé bàbá rẹ̀ àbí ilé ọkọ rẹ̀ tó wá ṣe kó fẹ́ kí wọ́n gẹ́rẹ́ bàbá ìṣe àbáṣubá wọn láti kéwu jákè àmọ́ nígbà tó bá fura pé àwọn kan bẹ tí wọ́n jẹ́ onífìtínà náà wọ́n á yin òun obìnrin gbọ́ pé ẹ́ ìrùkún rẹ̀ lòdó wáyé tó kọ́ máa kí ó yáké kọ́ra máa kí ní kété pé ọmọ fún ara rẹ̀ gbọ́ nìkan tó kún nìkan náà ni ọmọ gbọ́ nǹkan tí ń ké wọ́n máa wọ̀ àyàn. Nígbà yẹn asalaamu alaykum. Aleykum salaam. Báwo ni káyọ̀ tí wọ́n ń tà fún gbogbo SIM card? Wọ́n á fún yàn ní ẹ̀bùn. Ṣé Yorùbá? Ibrahim Bẹ̀rẹ̀ tó akọ́ bá bóyàn ni kò kì í ṣe rìbá bóyá ìrora kírẹ́dìtì two hundred wọn fún yàn ní megabyte fifty sí two megabyte kò sí tó burú mẹ́ sàwọn lówù ni wọ́n náà ni wọ́n fún yàn wọ́n fi polówó ọjà wọn nìyẹn so fọ́nà àwọn bá tó ní tó bá lòdù fifty naira á fún ọ ní one million credit dábò wọn sí so láwọn bọ̀ ọ̀rọ̀ sí tó burú mẹ́ wọ́n polówó ọjà lọ wọ́n bọ̀ wọn ni. Ibrahim ni When you repeat, is there a sin? Is there a sin when person asks for loan from MTN like bond card? Kí ọmọ ìyá kí ọmọ ya owó ní orí kírẹ́dìtì kí wọ́n ra kírẹ́dìtì pétọ̀ tó wáyé wọ́n padà wá já tó wáyé pé tó yá náà ni ọ̀dà padà ṣètò pé ọyọ́ ń rẹ̀ ra ọlọ́rin àná ló ti padà lónà wọn padà jánu owó rẹ̀ nígbà tó bá padà ra oṣù burú mẹ́ àmọ́kọ́ jẹ́ pé bó ṣe yá àwọn 95 95 ló fọ́ wọn 100 naira kò bá so náà nìyẹn Everybody, please, is it compulsory that second raka in Surah al-Fajr to silence after the, four, uh, the last surah? dídákẹ́ táwọn èèyàn máa ń dákẹ́ ní àṣùgbà wọ́n ní ṣe dandan ni kọ́lá kò tẹ̀ sí nínú ìtẹ̀lẹ̀kẹ́ ìwọ̀n ṣe ìrìn láti ká tó wá sọ pé dandan ni kò tí ẹ̀ sí kò ní bùkátà sí kí ọmọ dákẹ́ rárá kò nídìí kí ọmọ dákẹ́ ní àṣùgbà so torí pé kùnúùtù náà wọn láwọn ń ká kùnúùtù ọmọ ń ká yẹn ànábì ọ̀ká kùnúùtù kọ́dákẹ́rí àkọ́kọ́ nù ṣùlẹ́yìn náà kùnúùtù ànábì sallallahu alaihi wasallam tí bá ń ká àwọn èèyàn wọ́n ṣe àmì àmì àmì lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà ànábì ká kùnúùtù lásùbá nìkan so ànábì máa ń ka kùnúùtù tó wá fẹ́ ka kùnúùtù yóò jẹ gbogbo ayé láà lásàlẹ̀ lọ́gọ́rọ̀ Wípé ní asalaamu alaykum. Wọ́n ní ìṣesí pé ìṣesí pé pé ìyẹn kí wọn lọ́wọ́. Ìyẹn méjì ìyẹn bẹ́ẹ̀ rẹ̀